إذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو طرحوهن بمعروف ولا تمسكوهن ضرارا لتعتدوا ومن يفعل ذلك فقد ظلم نفسه ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم الكتاب والحكمة يعظكم به واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم أخرج الإمام البخاري وغيره عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم استعمل رجلا على خيبر والقصة إلى آخرها وقال رسول الله صلى الله عليه وسلم للرجل بإلجام أبي الدرائم ثم ابدأ بالسلام بجنيبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أرجو مولانا أبا ọba tí ó ṣe wá ní mùsùlùmí lẹ́yìn ìgbà tó dá wa tán kò fi wá lẹ̀ ká máa ṣe nǹkan bó ṣe wù wá táàkì ní gẹ́gẹ́ ráì ọlọ́ni Ar-Rahman allamal Qur'an pé allama al-Qur'an ó kọ́ ẹ̀dá ẹ̀ ó kọ́ ànábì sallallahu alaihi wasallam ní Qur'an lẹ́yìn pàtó bàbá kan Qur'an tó ní kọ́lá pọ̀lì nìta ọwọ́ àtẹ́dà àti kẹ́dà tó délé ayé yóò fi ṣègbè sí ayé ọlọ́run ti tiwájú allama al-Qur'an ní kọ́lá pọ̀lì nìta ọlọ́run kò fi wálẹ̀ bísínẹ́sì ni ọ̀nà tá a fi méèkì owó ni ọ̀nà tá a fi yára wá ta ni tó ní ṣe pẹ̀lú màmúlá àwọn sàlàyé pé tíṣẹ̀rí àbágbófin kalẹ̀ àkọ́kọ́ àwọn pé pọ́ìntì mẹ́ta làwọn ọ̀nà ó ti mẹ́ àkọ́kọ́ ni màmá ọ́fíìsì ṣẹ̀fà tọ́lọ́ bá gbà lérò pẹ̀lú nǹkan tó wí tọ́lọ́ bá gbà lérò pẹ̀lú nǹkan tó wí pé kí ni ìtumọ̀ tọ́lọ́ bá wí lẹ́kùn kejì ní maqasid al-ahkam àwọn àdájọ́ tó bá wà nínú nǹkan tó bá jọ́lọ́ bá wá wí kí lọ́lọ́wọ́ ọba fẹ́ fi gbà kí n tó intent lẹ́nìtì ìdábàkà wọ́ọ̀dù bẹ̀ intent in the world according to the word at the intent of this text. Hmm? íńtẹ́ǹtì yẹn pẹ̀lú àwọn ẹ̀rí nínú àtàwọ̀ ọ̀là ní mahọ́sì àkà ẹlẹ́ẹ̀kẹta ni àwọn tá a fẹ́ gbófin ilé lórí wọn ò gbọ́dọ̀ lò wọ́n gbọ́dọ̀ pẹ̀lú ọba kalẹ̀ fún gbọ́dọ̀ kí yẹn láti àjíkò kan níbi ọ̀rọ̀ irú bísínẹ́sì táwọn èèyàn ó fi tó ti pé tí yóò kàn jọ lójú ni àmọ́ rí ìbátọ́lọ́ ní ká má jẹ́ náà wọ́n rẹ̀ bí àti láti ṣàlàyé ọ̀rọ̀ àwọn yahood àbànú Israel ọlọ́ọ̀ni ká má pa ẹ̀jẹ̀ àníjọ sáfì bọ̀ yóò sì wọ́n náà tó padà tẹ́jọ́ padà bí bọ́bẹ̀ náà jọ sáfì ìbọ́lọ̀ wa tẹ́sí wọn pẹ̀lú ẹ̀ tó láwọn ìbátú yìí tó fún jọ láti gba ọ̀rọ̀ lẹ́nu pẹ̀lú tí ẹ̀ bá dé ó ní pé tẹ́ ẹ bá wo bọ́lọ̀ ọba yóò yà ẹ̀lẹ́ àwọn ẹgbẹ́ látọ̀lá tó lò nígbà báwo báwo láti ajẹ́ làwọn náà àtọ́lá bò ìbò yóò dé bẹ́ẹ̀ ó ní nǹkan tá a fẹ́ lò bẹ́ẹ̀ ó ní bí àyàtà àyè ọlọ́run bá sọ fún wa ibi tẹ bá pàpọ̀ bẹ̀ nílẹ̀ tó bá tó má lásìkò gbàdí ìta àwọn ọkọ̀ ayé àti àyẹ̀tọ̀ mẹ́ta ló ti ṣe ó so má tó ọkọ̀ ayé ẹni tó ń ṣe méjì tí kì í bá gbélé ẹ̀kẹ́ta lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́. fàákì owó nàbí màrú sí ẹ̀hó jì bá mo fẹ́ lọ́nà dáadáa owó ẹkú wọn lẹ̀ lọ́nà dáadáa ẹ̀hó méjì lọ́wọ́ bá sọ àti sáàkì bí màrú àwùsàkìrí bí màrú ọ̀ tọ́lọ́wọ́ tẹ̀lé wàlá tún ṣubú náà fi rọ́rọ́ àmì bí ẹ wá hó wọn lọ́nà tẹ́ẹ̀fẹ́ fi kó nira bá wọn tí ó fi ní ìdífẹ́ kọjá làbó ni wọ́n tún wá ṣe èèyàn ní sẹ́ẹ̀tì ní obìnrin mọ́ mo fẹ́ fi lè ṣàlàyé pé ó lọ́wọ́ àti bóòfì kalẹ̀ ní tó fẹ́ fi àjíìpù náà lágbọ́dọ̀ ló á gbọ́dọ̀ kan ló súrà òfin nìkan káwá fi àjíìpù tọ́lọ̀ fẹ́ fi àjíìpù èèyàn ní sẹ́ẹ̀tì ní obìnrin wà wọ́n pé màá fi ìyà jẹ kí ni àdó ọ̀rọ̀ ọ̀sán ẹ̀sẹ̀ méjì ọ̀rọ̀ ọ̀sán nígbà tó ti jọ́ méjì tó fàyà ẹ̀sẹ̀ lẹ́kẹ̀ta tó kú ìyàwó rẹ̀ olùbá kan sọ̀rọ̀ pé ẹ̀rọ kòtò parí ó gbà padà wáyé ìjọ kẹta ọkọ̀ ọlẹ̀ padà pé kó fẹ́ láyé ọ̀mí kó fẹ́ lè tà yóò tó máa ṣe lọ tó obìnrin fúnra ẹ̀ kò ní jọ ìyàwó kò kalẹ̀ pé kọ́kùnrin fi lè ronú pìwàdà gbà yóò wà ní pípẹ́ ìlérí tí a bàbá ẹni tó bá yẹ kí ẹ̀sìn ọkùnrin tí ayé lọ́yàwó rẹ̀ ọ̀pá ayé tó lè dá àkókò jọ méjì tó gbà padà tàbí ní tẹ́lẹ̀ ṣe ẹ̀yọ́ padà ní pé nonsense ni ó jọ nonsense ẹ̀yìn pé lẹ́gbàá pé ìkójọ lè dé kúrú kéré ọgbọ́n òkè kalẹ̀ pé gbogbo ẹ̀kọ́ ìjọba wá wá sí títà ló jẹ́ ní pẹ́síbà ọ̀ ẹ̀ gbọ́dọ̀ a

ẹni tí ó mọ̀ pé bóun ṣòro bóun fẹ́ mọ̀ ọ́n mọ̀ òun fẹ́ ta àwọn tó gbòmí jẹ ó kú bá rẹ̀ ní ìsọ̀rọ̀ tó bá rẹ̀ pé kọ́lọ̀ fún ọ̀dọ́ rẹ̀ tó wà. ó wá sí láyé ìdíkan bá bẹ̀rẹ̀ yóò dìde lẹ́sẹ̀ mú fẹ́. ẹ̀wọ́n kò tí ìdẹ́kẹ̀ lílì ááyà ọlọ́run ọba ní kìlì níyẹ̀ aṣọ òfin ọlọ́run ọba ọlọ́run ọba lónìí ó sì lè tọ́lọ̀ fẹ́ àjíìpù ẹ́ kéèyàn wá bọ́ di ẹ̀yẹ pé tó fi àjíìpù ọ̀sán ní títí àjíìpù ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ́ ọlọ́run ọba kò sọ wá pé ọlọ́run jáde pẹ̀lú òfin rẹ̀ bó ṣe fẹ́ ọlọ́run ọba kó sì tún wá ṣe tó ṣe wípé bá a bá tẹ́ sọ pé sẹ̀mí náà wà وسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه irú ẹ̀sáàpù tó lọ kàtà wí tó kọ́ mọ̀ lásìkò yìí ẹ̀fẹ́ dálé láàrin àwọn èèyàn tí ń jápa táàtì gbọ́dọ̀ fún kékeré wò lèèyàn tó fẹ́ jápa tó ní ìdìbẹ́ńdẹ́ńdẹ́ àjáde wọ́n wà ní kájọ sí ọkọ̀ ìyàwó àti lálá ni o èèyàn àgbà lọ́wọ́ mú kẹjọ abọ́dù papọ̀ àtàbẹ́ fi gẹ́yìn òun fi òfin ọlọ́run ọba tẹ́yà fi ń ṣeré o pé ọya kọ́ sí ní ajájá kó fi lè jọ́ ẹ wà kọ́ ní dọ́kúmẹ́ntì ìdí ìyàwó lágbájá ìlọ́kọ́láwájá bí àmá ìṣe ìyàwó ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni láwọn ìṣòro kékeré wò ẹni fúláàtì kò já pa ọ ó fẹ́ tà kó já wọlé kó sùkú dáadáa ò lálàáfíà ò lálàáfíà

rọrùn fún wa má jẹ́ pé òsì tí ń ṣe wá má kó kó fi lọ ọlọ́run ọba fún èyí fi òkè ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ o ara bá fún táǹkì bọ́ọ̀sì òun náà ló bọ́ sí èyí tó tún súnmọ́ òun ni àwọn àdájọ́ kan wà ní ẹ̀sìn bẹ́ẹ̀ bá ti kóbi nílẹ̀ lẹ́ẹ̀kẹta nù sẹ̀ríà ọ̀pọ̀ yẹn lákọ̀ọ́kọ́ bọ́yá pàtúnṣe ìta lọ kó tó parí gbogbo àpàdà ọ̀pọ̀ yẹn àkọọ́lẹ̀ báyìí ṣẹ̀dá ní kó tó lè gbà kó tó lè tẹ̀ kó tó lè tò yóò lọ lè fi ọkọ mi bá ọkọ mi tán tó bá pọ̀ tọkọ ẹ bá wá kọ̀ lẹ̀ wọ́n wà bẹ̀ ó bá wù ó bá bẹ̀. ṣé ẹ̀ bàbá ọkùnrin ò ní tó nà ìyàwó ti ní yóò lè fẹ́ ẹ̀sìn ní àwọn àwọn àti alábàákù làwọn wọ́n ti ti ti fẹ́ o wọ́n ti ti ti fẹ́ ló ṣẹ̀rí àti ìtàkùn owó òtún wọn wà á ti ní pé òun wà sọ ẹ̀dùn

ṣàkókò kọ́ máa ń pín káàkiri ni ìgbà míì bẹ̀rẹ̀ wọ́n lè mọ́ tòun máa tó gbé ọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ pé alábàbá ṣe lọ́dún lábàdà tàlíìlì bá ń pè ní ṣẹ̀ríà ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá tó burú gan náà bí lálẹ́ tó bá ṣe kọ́dà náà ní làálẹ̀ tó ṣe é fún ọ̀nà bá wọn. kí ló fà wọ́n pé ẹgbẹ́ fi òfin yé àtìkù kan ó yóò ká dùkú pé ọkọ tí wọ́n pè lọ́kọ ìyàwó tó kọ ìyàwó rẹ̀ lákọ̀ọ́kọ́ tọ́lọ́ fún òfin bàbá rẹ̀ tó kọ́ ẹlẹ́kẹ̀ tó gùn ló bà padà tó kọ́ ẹlẹ́kẹ̀ ta tó ń gbọ́n kọ́ ní kí wọ́n fẹ́ ti fọ́kọ́ wọ́n fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni pé orí ẹ̀ máa ń gbó náà bí ìyàwó rẹ̀ lè fẹ́ lù mí sẹ́mọ́ tó kọ́ ó ti yá yọ fẹ́ lù mí wọ́n bá padà kọ́kọ́ ní obìnrin lẹ́sìn yóò mọ̀ yẹ ìwọ́ wa nínú ìtọ́lọ̀ fẹ́ àjíìfù nìfẹ́ kò ní àjíìfù ẹ̀rọ ìyàwó yíyọ yóò padà yín sáńtì olórí tẹ́lifíṣàn òkùrù tó fẹ́ ẹ̀sìn bá a ṣe ń kọ̀ sí dàgbà ọ́ sí ìrọ̀lẹ́ lọ kí lọ lọ́wọ́ bá mẹ́rin pẹ̀lú nǹkan tó sọ̀rọ̀ tá a kọ̀ sí dàgbà ọ́ sí àkàn kí ọlọ́run fẹ́ fà àwọn òfin ní àyè bẹ́ẹ̀ náà là ń kọ̀ sí dàgbà àkọ́ sí ìmọ̀kàndà yìí àwọn tá a gbóbi fún kí ni wọ́n lò wọ́n gbọ́dọ̀ lò ó olùtọ́lọ́ ọba ní ìtẹ́ bó ṣe tó wà bí ọ̀rọ̀ ìgbà tó wà bí kọ̀ọ̀lá tẹ́lẹ̀ yóò sọ wí àfún ìgbà mí bẹ́ẹ̀ bá wà ní nǹkan tó gbọdọ̀ lọ fún nǹkan mi gbogbo ẹ̀ náà láwọn àtàrà yìí fúnra wa àbẹ̀lọ́ ọba ọlọ́kùn fún alágbèrè in summary what we have been saying is that just like we said about two weeks ago that in Sharia Not only the death, not only the world, but the angels. The world and the angels form what we call Makosu Ribar. So after understanding the text, what follows is Makosu Ahkam. The ruling from the text, what we are supposed to is, what we are supposed to achieve. Is it to penalize? Is it to intensify? Sometimes we need to the believer to do something. Some other tasks will penalize them not to do something. So these intentions should not be misconceived and used for other purposes. That's what comes from constitution. Therefore, constitution for calculating the nominate the believing men and women should not only limit themselves to the letter of the law, discarding the intent, using, I mean, hiding behind the letter of the word in the form, then discarding the spirit of it, so as to achieve what Allah had not made to achieve with it. So that's the common concept of Salafism. And we about two examples. We said the common examples that people are involved in today is when we have somebody who intends to travel abroad and will not pick somebody who is not related to him by marriage, he will consider, he will be Because I say if or apart. Eh? All the other aspects will be in line as this is out to each other. And that it will become the document will also do that too. That is not allowed Because NECA that is supposed was made to complete before the three two parties involved is not really independent. But the document is being used as if the NECA is We call it Al-Hiyam al-Haram. To give that example, also give some other examples. The other example we gave was on the issue of what? Setting free a woman. For us, uh, Allah gave a man red by that this eventually Salah will happen, that will always be what we call waiting period. So a man and a woman. This essence of waiting period is to be able to get uh, the two parties agree after they have departed. For them to come down, to look into their situation, to amend their affairs so that the reconciliation can be achieved. That was the essence of waiting period, not only the letter. But in a situation where you have somebody who is not interested in a woman or wants to use this woman so as to force her Allah says, وَلَا تُسْلِهُنَّ جِرَارًا Don't go to women so as to cause harm to them. How is the harm caused? A man will divorce his woman. Ah, when, when she's about to, to, to finish the dinner, she will call her back. Two days after, she will have not been with her support again. When she's about to finish the dinner again, he will call her back. So using only the letter as the form of erosion to harm to the woman. In the context, in the text, Allah mentioned Allah for us, example, بيدك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متينا اللهم باسمائنا وابصارنا وقواتنا ما شئتنا واجعل الوارث منا وجعلنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تصلح علينا من لا يخافك ولا يرحمنا قوموا الى صلاتكم